fún yín rárá ẹ nìyàn tóde i dey wait i dey wait o i dey wait. Yano, una no go enter this house at all. Wetin happen now? amen. ask her na. ah don afford to collect money na. okay. Eh? eh? as you enter ọjọ́ kan bẹ̀rẹ̀ lójú ẹ̀ tó bẹ̀rẹ̀. make i tell you something you no go enter this compound today. Ah, eh, ẹ dúró kí ni sẹ́yìn náà eh? a ṣe àjàbọ̀ wọn ẹ̀yìn kí ni ẹgbẹ́ kí la jù ah, ẹ dẹ́kun ọ̀rọ̀ owó náà ìlú kan lówó náà o ní ẹ̀fọ́ ìṣẹ́tọ́ lẹ́gbẹ̀rún àpò sọ́tẹ̀sù mu kọ́ ni. èwo ń wèrè ẹ fẹ́ bẹ́ẹ̀ lájẹ̀ èmi náà fẹ́ sẹ́wọ̀n mi àbíkú ọmọ ni mi o. bọ́pàá yá mi lẹ́kùtẹ̀ mẹ́fà kí n tó rí ẹlẹ́rìí mi rè. bẹ́ẹ̀ ni wọlé eh? ilé bàbá ọmọ kì í bọmọ lẹ́rù wọlé. àbí kú ọmọ ni mi o. síbẹ̀ síbẹ̀. wọ́n ní ìwé yàgò tu yú. ó yẹ wọlé. wọlé. àwọn ìfúnfún. bàbá àbọ̀ kí ni yìí. sùúrù fọwọ́ ẹ̀. ẹ pariwo ẹ jẹ́ ká sinmi nínú ilé títa bá gbalẹ̀ àtúgbọ́dọ̀ gbà sinmi mọ́ ni. Ah. Ah, ó ariwo ní gbogbo ìgbà. you know guy you know the thing that you see you be need to tell us o nobody wetin happen dey happen so if i dey talk go quiet when go dey feel like question wey no shout who dey see na nothing see everywhere see ground dey no cut am if snake enter your eye you wan tell no. ẹni tílẹ̀ bá kàn ló máa gbálẹ̀ ẹni tílẹ̀ kàn dẹ̀ sí ń ọ̀ ọ̀ oh you may just come kò sílé ṣé kò mọ̀ kó máa gbálẹ̀ ni. ṣé báwo la ń gbélé. ṣé ṣé bẹ́ẹ̀ ni sọ ṣé ni bẹ́ẹ̀ ti sọ púpọ̀. máa ní sùúrù ẹ máa ṣe sùúrù gan ẹlẹ́mi àkúbè. Ah. very stupid man ṣé ní sinimá wẹ́jọ kan náà ẹ wọ́n kò lè tẹ́ mi nonsense everywhere dẹ̀tí náà lè ti à. yóò tó ọ̀nà gẹ̀sẹ̀. mama wetin. mama ẹ ẹ jọ kí lè tẹ aṣọ mi kúrò lórí okùn. na me dey ask question you this small girl you this rat. I don't want never tell her say na every Thursday I want to dey sew my clothes. So ìka máa ṣaṣọ ẹ ṣoṣo ẹ máa ṣọkùn tí yín lọ́tọ̀ nìyà. Kí ló dé máa ní wá lára ni? Ẹ̀dẹ̀ ní wá lára ni lè ṣí àsanwó lé ni. Ṣọ́ọ̀fù làgbà lé lọ́wọ́ yín ẹ̀dẹ̀ ní wá lára. Èmi máa ṣaṣọ sórí òkun yẹn o. Aṣọ yẹn mo lọ aṣọ mo jókòó látàárọ̀ taṣọ mo ń fọṣọ ẹ wá lọ máa ṣe wá lọ dànù. Aṣọ yẹn mo máa ṣaṣọ mi yẹn síbẹ̀. Ìfẹ́ bọ́ọ̀lù ẹ̀ kó sàpadà síbẹ̀. Mo máa ṣaṣọ yẹn padà síbẹ̀. Kò sí kọ̀tẹ̀ máa kúkú mọ̀ bí ẹ̀ jogún ilé ọ̀gàn ìwé ìtàyè ṣe ìgbọ̀n mo ṣọ̀pẹ̀ jogún ilé yẹn. Mo máa ṣaṣọ mi padà. Lọ́kùnrin àti ọ, lọ́kùnrin sẹ́gbọ̀n lẹ́fún ọkọ̀ leave this house. We don go leave am alone fit kill me na una go kill yourself. I don't need to follow. I go follow not For you. Oh, wait. They don't get it. They don't get it. Smart and I go say don't start. I don't see trouble. I don't do trouble. Huh? They stupid human being. Don't say children. Ah, me be like say, you know say the hungry don't catch me hmm. fire. When I tell you, dey kitchen, cook quick. Only they catch me, at eat. You answer me. Am I too they carry something for head? Ah. Just no be joke with you. You can joke. Joke one day is awesome. No, that will be. Talk to you, not good here. Who dey call you again? Na my boyfriend. Hello there. Hmm. How far See wetin happen. I did, Jerry, I did. Mm, may I show up tomorrow? No wahala trust me, baby. Mm, I love you, Jerry. alẹ́ rọ̀ alẹ́ rọ̀ alẹ́ rẹ̀ yẹ mi. mama worry. Mm. na god na take beg you see as i dey so your papa wey wan marry me that time one guy na first can tell am of ah. mara because him family dey poor rich ground before your papa go come na your papa rich him mama him papa dey get money na make me marry am o oh. ah. i no fit suffer die o na be this thousand thing wey wey dey for me when i say dey feed you i say take care of you o oh go carry one of bin and shake shakishaki wey no get cover wey dem go pull eh, their trouser for half of the leg say dem dey sag with their dirty boss and make dem call am kala kala yah no gree o. mama worry me e o mama worry pikin hmm. i go come carry shake shakishaki come dis house mama relax na trust me. Mm. and there dey so i ah. no pass you i dey so no carry yeye boy come meet me. i no fit carry shakishaki come <laughs> trust me get money well well if family get money o i no dey for audio talk if it's our cook we go sell carry go give am no. i'm no worry. mama worry you be. I manage my life. Why you come dey worry? Uh, I no worry. Mama no worry. I let am dey hear my own. Pikin dey hear mama own. Why those people dey outside now? Na where you don cool na dey fair body put. Mi ò fẹ́ o. Ẹ tó lówó tí wọ́n fi lè lówó. Ah, ah, Àwọn ọmọ lórúkọ bí Dangote. Dangote. Uh-huh. hey mama you sef like better thing o. you get my eh o oh, you no see dangote pikin. all the people get dem get dem get dem wey dey hold you country no see dem marry. as you don like dangote may i kuku go marry naira marley. so. may i fall there oh, you mean may i die dear you no know say as i don follow naira marley if you no see me again na benz issue be dat o. oh e oh, no go fit work o. e no go happen. me i realize say i get mama. na error o. mama worry no dey carry last. <laughs> Eh, my mama worry. <laughs> my mama too like money. poverty na ah. disease poverty no good my pikin. bẹ́ẹ̀ni no be dey chop better bẹ́ẹ̀ni no bring better thing come out from am. I go follow the man. Alero. Ah, mama. Hey. Hey. Na money. Na money. Mm-hmm. Hey. How much are you? Twenty thousand. Twenty thousand. What do you mean money? Twenty thousand. How come? don't give until auntie Alara money first dinner. That first dinner, I don't give my money? Yes. You give Alara money? Yes. Uh-huh. If you can't give my money, I go be 20,000. What are they selling for? You don't know how much are they selling. Joe, you don't know the way that shop fool. when you fight that? From inside, reach outside. Oh, you too small. You don't feel on my life down. Oh. Eh, there's a bottle come out. Different one, and they come. And they come, and they carry them back. Come outside. Eh, they lie. Now come to shop again. You know yes? Madam, but you see the only salary. Me the only salary. You are very stupid. You don't even get it. Are you finished? But madam, I'll go back and collect my money. Oh. That's the Collect am oh. Success girl. I don't go permit me. Collect money, not let me know. Now be that. àbàgàn bàbá àbàgàn kílẹ̀ wa. lọ́mọ ìjà sọ láti àárọ̀ lẹ́nu yìí tí èmi àti Timothy ti fi sẹ́dé ní àwọn èkúté ilé kan da ẹ èkúté ní a máa ń lérú tí bí mo ṣe ń lé wọn lókè ní wọ́n bọ́ sálẹ̀ ní wọ́n ṣe ń lé wọn sálẹ̀ ní wọ́n bá bẹ̀ẹ̀ bẹ́ẹ̀dì ní wọ́n ṣe ń lé lábẹ́ bẹ́ẹ̀dì ní wọ́n bọ́ sí ẹ̀yìn kọ́ńbọ́ọ̀dù nígbà máa lè lọ́kọ̀ gba ọ̀nà bíi tọ́lẹ́tì bẹ́túrúmù. ẹ tún lè wọ tọ́lẹ́tì ilé ìwẹ̀ wa ni mo fẹ́ hmm. sọ wọn o wọ́n gba ọ̀nà rẹ̀ jáde ni wọ́n wà ń tọ́ bíbẹ̀ bọ̀ wọ́n tọ́ bọ̀ wọ́n tọ́ káyọ̀ tí ń bá rí mú ni mo fẹ́ fọ́ orí ẹ̀ dànù ni. lẹ́rìn màá ti yín bàbá bàdàn gbogbo bẹ́ẹ̀ ṣe ń fọwọ́ nìgà lára wíńdò tí mo ti rò pé bóyá ẹ̀yin àtọmọ yíbò tó ń gbénu yàrá ẹ̀ pé ẹ ní àwọ̀ ẹ wá ń parí ẹ̀ lẹ́yìn gíláàsì eku lẹ fẹ́ pa. kí n tẹ̀mí <laughs> eku máa ń fẹ́ kéèyàn sọ mú ni mo fẹ́ sọ eku mú ni àti pé yorùbá sọ̀rọ̀ wọ́n pa òwe wọ́n ní tí èèyàn bá lé eku méjì yóò pòfo mẹ́rin mo lé. àìrí èèyàn ni káyọ̀ tí bá pẹ́ wọ̀ gan-an ó sì ti tètè dé ni èyí ti pẹ̀ pé dàgbọ́njọ́ o jẹ́ ká jọ máa lé àwọn eku yọ. tí èdè àwọn báyìí. bàbá bàbá ọmọ èkó. ẹ̀yin ti gbàgbé òwe àgbà tó sọ pé ẹni tí bá ń parọ́ fún yàn á sàmọ̀ pé òun parọ́ fún yàn bẹ́ẹ̀ ni tó bá ń parọ́ fún òun bá mọ̀ pé òun náà wọ́n ń parọ́ fún òun ni. Hmm. àwọn àgbà tó sùn tì tó bá rìn olórí ibú àgbàlagbà ni wọ́n. àwọn àgbà náà ni wọ́n tún sọ fún èmi náà wípé kí ni tíwọ̀ gan wá ní àwọn aago kéékèèké báyìí tíwọ̀ náà tó wọlé bọ̀rọ̀. kẹ́ ẹ lé eku méjìlá bẹ́ẹ̀ ṣe lé mẹ́rin kọ́ yàtọ̀ ẹ̀ pò fún ẹ̀ pò fún méjìlá ni. àmọ́ yẹ kẹ́ ẹ ti mọ̀ pé bí mi ṣe jáde o kó tó di pé mo rí yín bí mo ṣe rí yín o mo wá tọ̀ ni o. ìtọ̀ lèmi wá tọ̀ ẹ ti mọ̀ pé ìlẹ̀ṣẹ̀ kí mọ́tọ̀ ṣùgbọ́n ọ̀nà ọ̀rọ̀ ọmọ nìyẹn olúwo olúwo tó rìn yìí ká ní ọlọ́dẹ mọ́ bá lọ bóde lásìkò sí mọ́ mm. lè lọ kó yẹn róga o. àti òsè pé mi èmi fẹ́ pé kú èmi ò rìn lẹ́yìn oyún dògbé mo fẹ́ pé kú tí bá eh. jáde wá tọ̀mù kí n wọlé ni àmọ́ àmọ́ pé kú tó bá dọ̀la àrùn ṣẹ́ sáwọn clearance kan bá clear gbogbo ibi tẹ́tí rékú pa eh. bóyá ẹ̀yẹ ìwé kú káàkiri lọ́wọ́ alẹ́. ọ̀dọ̀ eh, abẹ́ tẹ́ bá lè sọ bẹ́ẹ̀ fún ẹ torí tí oko bá kún bo ibi mm. tí àwọn ejò tí wọ́n bá yára wọ ibi ìṣe gbogbo wọn mọ̀ láwọn lọ báyìí wọ́n lọ báyìí wọ́n lọ bẹ hmm. wọ́n lọ bẹ gíga gíga báyìí gíga báyìí gíga báyìí wọ́n lọ bẹ bíi bíi kíní ni ẹ eh, bíi ehoro. Hmm. a máa wo eku lẹ́yìn wíńdò ní wíńdò. ẹ ẹ rọ eh? mo lé ẹgbàá bẹ́ẹ̀ kọjá a ti máa ríra. àbábàdàn. bẹ́ẹ̀ kọ́ mo ti ń lè kú bọ̀. ibi dẹ ah no báyìí lẹ fẹ́ lọ báyìí ní ságbà. ọlọ́run tó lè fi kí n tó rí mi nù. ẹ rí mẹ́ta ipá wọ̀wọ̀ eh, àmọ́ ẹ mọ́ ọ ọkùnrin náà mm-hmm. wẹ́rẹ́ náà mú. màmá wá káàkiri gbogbo ẹgbẹ́ yẹn ti sùn wọn léyìí kò ní sùn yóò máa rìnrìn ìyá káàkiri àìsàn lọ́dẹ. irú ìrìn tó sì ń rí tọ́ba ẹ̀ kó sọ́wọ́ ọlọ́dẹ ọlọ́dẹ wọn ní kiri kéńgbé mọ́jú ni ọba ṣẹjẹ fọlùwà rẹ̀ lé nínú nítorí ìjẹ́ pé tí mo ti rí dáadáa tẹ́lẹ̀ òun náà ti sùn ọ́ tàka kàbá ni ìṣe pin lọ́tọ̀ọ̀tọ̀ ọ̀tọ̀ lọ mẹ́sẹ̀ kan lọ́wọ́ ọ̀tọ̀ lọ mẹ́sẹ̀ kan lọ́wọ́ ọwọ́ adapanu bí ìwà pẹ̀tínà mú yóò sì ní òmíràn tó pọ́ sọ́tọ̀ ọ̀tọ̀ ni àfi bíi bíi bíi tọ́kì Gambia. lọ́gbọ̀n bá ń tí mo sì wò náà bí alóòótọ́ ó ní gbogbo tán rẹ̀ pọ́n àti wéèrè lèmi náà èmi náà ò ní sẹ́ o èmi náà ò ní sẹ́ o lórí ibú rẹ̀ lèmi ò sì ní sẹ́ lòun náà ò ní sẹ́ ṣọ́tà tó ta náà káàkiri ìbí tòní ti bọ́ná mo ti lágbára ọlọ́run ọlọ́run ní ìjẹ́ kó gbélé lọ́dọ̀ àwọn ará abiṣẹ́ ọ̀dọ̀ ọdún sí ibiṣẹ́ lọ́la yìí ẹ wo mo fẹ́ fẹ́ ọ̀kan tó yin létí o láńlẹ́dí wa ti ń bá bọ̀ o wọ́n sì ní kí ìpẹ́ bínú ọmọ àlèyàn ní ń fa o èmi èyí kọjá àyè mi o láìjọ mo ti débì n kò bú yẹn ríhùn lórí èyàn ọ̀darí o kí ni fatia á ṣe ìyá ẹ̀ ní ọ̀rọ̀ ọ̀dà ilẹ̀ nù ó wá ibùsọ̀ sẹ́wọ̀n pé ọmọ kékeré eré ipá wọn pọ̀ lọ bá bóde ó mú ọmọ sí ń lù ó wá ń gba níwájú ó ẹ bá ń wọ́nu ẹ o ẹ sọ fún o tẹ́mi bá bẹ̀rẹ̀ tèmi ìgbàlẹ́ lọ sọ pé nbà mi sọ ìgbọ́ o ìgbọ́ bọ̀rọ̀ o. hello hmm? ṣẹ́rẹ́yìn náà wọ́n ní tọ́ ọmọ rẹ kó lè fún ọ nísìnyí ẹ̀ tọ́mọ yín yes ẹ̀ tọ́mọ yín ah kí ló dé kí ló ṣe yín gbogbo náà ṣé bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ mọ̀ dalẹ̀ sí ní last week mi wéléwélé wa wọ́n fẹ́ kó wa nulẹ̀ torí ẹ̀yìn àti àwọn iná dẹ̀ ni what all this nonsense ẹ ẹ ní ìtàtọ̀ rárá tó bá rí níta sí wọn ní gbé inú ilé tó bá tó bá yàrá yín bẹ ìtọ̀ pẹ̀lú ọmọ àrùn bẹ kí ló dé ẹ sọ fọmọ yín asọ́jọ́ yẹn pé òkè kára drum kámá dalẹ̀ sínú drum yẹn ní gbé drum kíni drum kíni ẹ máa sunlẹ̀ náà ni ó tọ́ sìn ọ̀ bá lọ ọmọ yín kọ́ lù pa wà láti yín nìyẹn ẹ tọ́ ọmọ yín kọ́ lè fi ń sinmi yóò ti ní tó fi kó bára rẹ̀ n gbé pé èmi tó yẹ kó ọ̀fọ̀rọ̀ lọ ò ní nǹkan ọ̀fẹ́ rí mi àfi kó sáfẹ́ ọ̀rọ̀ rẹ lójú ọmọ pẹ́ni ọsọ fún nísìnyí ẹ dákun kí ni ìyàtọ̀ nu tẹ́nàntì ìyànà pàjá àti tẹ́nàntì ìmọ̀gbòdo ibi tẹ́nàntì jẹun gbogbo wa àwọn òsì mẹ́bí tẹ́yẹ wọn máa gbé irú wọn yẹ kọ́ máa gbé reference báyìí reference àìdákùn kí ló ṣe dání kan ṣe rí káṣẹ pé wọ́n yọ dalẹ̀ ọmọ rẹ náà tó dalẹ̀ ẹ̀yìn kápá mi méjèèjì dalẹ̀ sọ́ọ́rí ju eléyìí ẹ̀yin lálọ́ọ̀dù ní ẹ̀mọ́ gbèsè o èmi sì mọ bí ṣe ń lọ mọ́ mọ́ ẹ̀dákùn tánàtì yànnà pàjá àti tánàtì fi hàn kí yàtọ̀ ibi tánàtì rẹ méjèèjì. àyùtù àyùtù àsìmọ́tì bẹ láàrin ẹ̀yà àti lálejò àti ìfẹ́ ẹ̀tú lálejò ọmọ bọ́sẹ̀ yà wẹ́kọ̀mà ẹ̀wọ́n náà wọ́sẹ̀ ah good afternoon pẹ̀lú mọ́ sáàmọ́ mẹ́mẹ́ ni èmi ni sọ́ọ́ ẹ̀kọ́ mọ́ gbèrò ra èrìà. ajabani èmi ni kò bá sọ̀rọ̀ fi síbùsọ̀ lẹ̀ sọ́ọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ pẹ̀lú síbùsọ̀ ni ọmọ sílẹ̀ sọ̀rọ̀ sí i ìwọ náà mo bá sọ̀rọ̀ àmọ́ ijó àtọ́ ẹ̀ka máa gbèrú bíi ẹ̀wọ̀n lọ́tọ́ ìwọ ọlọ́gbà léṣe tí ọ̀sà wọ́n máa pẹ́ jajẹ́ ẹjọ́ òjọ́. alátìsí ọmọ àtìsí ara mi ìwọ̀n mi ń ṣe ìyá fẹ́ tà ní bàwí nígbà má bàwí onú òní rán ọmọ ní iṣẹ́ yẹ ọmọ. o ara ẹgbẹ́ mi ṣe wà ní nẹ́tíwọ̀kì wọn wà ta mi ìfẹ́ wàhálà ilé tẹ́ bá ti dáwọ́ nípa yín ẹ máa lọ kó fún ìyá yín àbí kí gbogbo yín kẹtẹrẹ ayé kíni kẹ kó lọ nípa ọ́fíìsì bọ̀ pé mo máa kó nípa lọ́wọ́ láyé mi ò lè kó sọ́wọ́ mọ́ kò jọ. ìwọ tó tètè sùn lálẹ́ àná ni tọ́ba rí bá ṣe fa wàhálà àwọn fìgìláńtì wọn lọ lóòdù ara wọn wá ni wọn nílé wa nìkan lọ jẹ owó oṣù mẹ́fà. ká ní gòṣe network tó wà nílé ta ẹ ní mítà nílé. èyí bí wọn kànlẹ̀kùn kànlẹ̀kùn lánàá náà mo rí pé o ti sun èmi gan gárù ẹnu ọ̀nà mi báyìí nítorí ìmọ̀ tó lè ṣẹlẹ̀ kílí o tó mọ̀ àbí sáyẹn ní láìlèdì lánìí. o ti rí jẹ́ mi nìyẹn tuntun ni mo ṣe ra ni ah, máa tọ̀nà panu lè àdúrà gbà <laughs> kọ́lọ́ wọn dàrí mi àti ẹrú ọlọ́run sí ọkọ̀ kan náà lọ pa kó wọ́n dọ̀dọ̀ wa kọjá wọn bọ́ sọ́dọ̀. ara wo mo wà báyìí mi ìfẹ́ wà láwọn nẹ́tíwọ́n wàtà wọn nẹ́tíwọ́n wọn wàtà báyìí mo ṣe wà yìí mi ìfẹ́ wà láwọn ilé mọ́. ẹ wà bí bẹ́ẹ̀yìn máa fẹ́ wàhálà lálẹ́dì gbogbo wa lálẹ́dì ń wù ìwà kó wọ́n fa wàhálà ni ìjọ tó fẹ́ bá sì dèsí gbọ́dọ̀ torí rẹ̀ náà yọ ara wo ni ilẹ̀ dá àjọ pa èmi ó ti jù. e good like that. are you too. ẹ ah. ẹ eh, eh. kẹ́ni. ẹ eh, ẹ hello. ẹ. Don't go like that. na me una dey talk im matter they gather wan rojo me. Now na cover dey spoil enter out? eh okay as you come see the me we see me landlady they come When god give this house my husband look me say okay my wife oh, may not come suffer that as i dey go so take this money take dey shop he come give me this house as he they die they go hey now you you come see me He say dey make up na go na go go come comot for this house. No una two come dey do meeting for my head e go work eh, eh, oh nothing work. Eh, hello hello ẹ ń wá nẹ́tíwọ́ọ̀kì lọ you go come back. nẹ́tíwọ́ọ̀kì jábọ́ lórí fóònù rẹ̀ bí ṣe ń wọlé bọ̀ lẹ́ẹ̀kan. see wahala no dey as e short like this when you come gather when you and yellow come gather come dey talk my matter èmi ò jẹ́wọ́ ọ̀nà ìwọ kọ̀wé ọ̀nà fún mi èmi ò jẹ́ owó ná. ìyá adẹ́ta ẹ ṣe fi sùúrù sí i. you go go. ebi ah, ah, kí ni kí lẹ̀ ń gbé tẹ̀ ń gbé ní bó ṣe wà ní ìsinyìí tó ṣe jẹ́nu àgbàdo ẹnìkan láńlọ́ọ̀dù bẹ̀ kò ní àwọn tí àwọn àgbàdo tó gbé bẹ̀ la kí n wàhálà ti pọ̀ sí báyìí. àjọ ah, ẹni àbẹ̀yẹ sàárè tí wọ́n lè lọ lọ́ba táwọn àbẹ̀rẹ̀ ọkọ wọn tí wọ́n pè ní ẹsẹ̀ ta yìí. kí ló tẹ ẹ múra kankan i know you very well na ṣebí jésù lọkọ opó ṣebí jésù lọkọ opó nígbà tó yá ìdí ọkọ yín ti kú ṣebí jésù lóṣù yín lópo àwọn sì mọ́nẹ́jì yín nulẹ̀ àdàwọ̀ ní àdàgbògbè èmi sì ń gbìjà yín ni ẹ̀ sí mẹ́ẹ̀ẹ́ tí mò ń gbìjà yín tí mò ń bá yellow boy jàgbé ah láyé ìyá adẹ́tẹ̀ ìsẹ̀yàn bẹ́ẹ̀. ọlọkùnrin ẹni wàá rè ní nọlíwèé wọ́n jù nọlíwèé sígbẹ́ mi. ẹ̀yin náà gba rélùwé kọjá ẹ̀yin náà gba ẹ̀yin náà gba rélùwé. wait first you know say as e short like this Even be like say na your memory short join am na me dey say go give me wá fún mi lówó. má pe ọ̀rọ̀ mùnira tù sọ̀rọ̀ bá sọ èwo ni mùnira sọ́ọ̀tì mùnira sọ́ọ̀tì má pe sí má pe mùnira sí ebi ebi ebi kí ni ló ń gbà. sọ́ọ̀rì bàbá Ìbàdàn ó máa kúrò nílé yìí. bá ń sọ̀rọ̀ ọmọ náà gbogbo ẹ̀ ló ti mọ́ káwọn kọ́sọ́mọ àbáná ní à àmọ́ wọ̀rí wá is small like this ìgbé ìyàwó ló ń gùn nonsense people. ah my dear how are you. mọ́mí ẹ ra màá. Hey, eh, wetin you wan buy my dear. Um, Mama, na me you wan buy. Na you wan buy. <laughs> ah, tire. <laughs> Eh, well done you not tell me before. èmi àti ẹjọ fẹ́ jáde ni màá. ẹ ẹ fẹ́ jáde. I tell you now. ó sọ fún mọ̀mí pé ẹjọ fẹ́ jáde. ó sọ kọ́kọ́ àbí. ẹ má bínú màá. ẹ má jẹ ẹdọ wetin you dey do for a living What be the thing wey they do which work you they do. i'm a civil engineer ma. civil. yes ma. Uh, eh, you know say engineer many o all those wey dey engineer? Oh, na engineer o. àbí na chevron àbí iṣẹ́ you understand. <laughs> abi the one dey work for Dangote. <laughs> you understand? Hey. na those one dey get am for hand. <laughs> mama alero. Mm -hmm. ah. mama. mama. Hey, mama jẹ. wetin you dey look now? i dey follow you talk na. o ṣe o ṣe mama. thank you. mama. So, Five. Mama Alero come? No wahala. Me I see my guy. Eh? Eje. Mama. Hmm? Jeje o. Okay. Now, base o. Eh. Mm. One, two, three. Hmm. I dey see something. Five thousand. Five thousand. Eh? Five thousand. káàbọ̀ lọ́wọ́ kan. Ronaldo! Very stupid, useless boy. What about the one killer? Just yellow for nothing. And everybody wants to sell another. What can my pikin say one thing? No wahala. Is that money? I let her go come back. You don't get into this do. You don't have to take care of me. Me? Don't see better person. Say engineer egyina for where na that one dey dey follow work abi na shey abi na check no wahala. mọ rísì tí mọ́mì fi ń béèrè irú iṣẹ́ tí mo ṣe. kí ni rísì. torí pé mo jọmọ yahoo. <laughs> o máa dúpẹ́ lọ́wọ́ orí ẹ pé mọ́mì láìkì ẹ. ilé tó sọ pé mọ́mì láìkì mi. Oh, mọ́mì mi ìyá àlẹ́ rọ̀ mama worry wey no send if you say mama no like you as you come shop that time eh well, mama go use garri wash your body eh <laughs> don't know that mama <laughs> alero. Eh, do you know why mommy likes me? Why? Mommy likes me because wọ́n ti mọ̀ pé mi lọ́lọ́run yàn fún ẹ látọ̀rọ̀. I no go gree, Alero. Alero, I no go gree that stupid boy, poor fatty boy. Lie, lie. You no fit marry am. He no go fit work at all. Alero, wait dey tell me. That poor fatty boy, poor fatty dey life like this, First time they come meet person say okay this one na your in-law o. He come treat me come bring five thousand for my life five thousand. My pikin Alaro They hear o. Oh. All those people they come greet their in-law no so they carry your carry yan oh. right? Everything wey they need na dem carry come. No dey see them? Chop poverty poor you not go walk my pikin Now money I take pay you. Now five I take pay you. So if I come come wey you born now go do a omugo now. How come dey use my money dey feed that boy? Ero, ẹrù ẹ̀ ló fi wọ̀pọ̀ bàbíkì. mama but na you say like this guy na. nonsense lẹ́gbẹ̀ta ẹ̀ta. die. ah mama ẹ̀ta. ah oh. mama mama what do you even want me make i do go sef. eh good question i wan make you ask me what. ṣé my pikin wàá wọnú ìlú wa yìí wàá wọ àwọn èèyàn tó ń ta. if you love on my street you better not say na mama worry pikin all those dangote family. Don't wear I'm fearing them for Nigeria where all the government against us away money won't put them. When I don't know where they go spend and put me, Mama worries that you go collect her. Marry them, my Don't Zero now go for your life. Me, I bury my love. Go, eh? Love where don't get money. Oh, the children, no. Now Nowadays children do not get sense. Ah, me make a free better person. We should be free better person. I don't die for you, go say you like this guy. Every this guy come now, they complain. Ah, uh, oh, nonsense. What? I don't hear me. You hear me well. You go enter to find better person, not with this one. You don't let go. Now the final decision be that. Take it or you leave it. Everybody, ah, sorry, no like I no like I'm. Person will give you five I got together with you to find me last tomorrow. I don't want kids in all of them. owó tí mo ń béèrè lọ́wọ́ ẹ látijọ́ yìí no any response from you. owó ṣe nǹkan tó ń dùn mí o so torí pé o béèrè owó lọ́wọ́ mi ló jẹ́ kó change sí right. no be say i change now. this is money matter I beg if i don't need the money i don't go ask you i no give you issue on top money issue now. anyway tí mo bá ti fún ẹ lówó náà ṣe kó sí wàhálà mọ́. sure na no be My friend. when. tomorrow. Ah, thank you, my baby. Thanks so much. The I love you. What is obìnrin jàre? You know say I like money. I know say I like money like that. When money I take do on my body like this. But ah, no go you said no go come now. To buy the job. Baby, mi náà ti ń béèrè owó yìí ọjọ́ ti ta sí i náà. the money ni. Ọlá àbí. Okay. No problem. Thanks so much bíbí mo ò láì bí àyẹn ṣe máa ń ṣe tí bá ti wá lọ weekend bíbá yìí ẹ wàhálà ìyá yẹn ti pọ̀ jù ìfẹ́ kó kúrò nù lé o. Hmm, mo understand mo understand sórí ìwọ ló ní bínú mádà ó máa yẹn lò ebi náà ti sú èmi fúnra mi but bàtà náà mi ò ti là ìṣe àmà láti níbi kan tí wọn fún pamọ́ sí mo bí gbó lówó kan láàrin oṣù mẹ́fà ni gbígbẹ́ torí ẹ̀ pé kan lára àwọn torí ẹ̀ pé bíi twenty billion nílé ìrònú wọn máa ń yàtọ̀ tí wọ́n máa sọ yé wọ́n máa sọ bíi tí má sọ ó dàgbọ́ náà ò sùn wọ́n gé kíní ìgbìyànjú àwọn onípẹ́rẹ́ àwọn òfẹ́ prepaid kámẹ́rà ló dàrẹ́ làwọn fẹ́ mi ìlú ẹ̀ láyé mi ni ẹ́ wọ́n máa tán rédíò lẹ̀ wọ́n máa tán gbẹlẹ̀ wọ́n máa yín mú síra wọn yín mú sẹ́yìn nìkan I don't understand but as e dey go say wọn náà mọ ọ̀rọ̀ Germany tí wọ́n process yẹn tí yẹn bá bọ̀ sí sí ẹ̀ wọ́n wà okay wọ́n máa lọ kówó kan gbalẹ̀ ẹ̀sìn tí Germany lọ bọ̀ sí wọ́n lówó ticket wọ́n náà mọ ẹ̀hẹ́n torí embarrassment tí a yẹn fún àti pọ̀ jù. agbóhùn ara la pẹ̀lú mi tó bá dé ló ṣe ẹgbẹ́. táwọn ọ̀nà ara wọn mọ̀ ọ́n mọ̀ ọ́n lẹ̀ manager ẹgbẹ́ náà manager ẹgbẹ́ náà. ó wà ó ti jóná. ok ah ìtẹ̀síwájú. kò sí nǹkan kan tẹ́ fẹ́ gbọ́ náà ju pé ọ̀rọ̀ tí mo máa ń bá yín sọ láti ọjọ́ yìí pé mo fẹ́ ṣe mo máa sọ fún yín tẹ́lẹ̀ pé èmi ò ṣe tilẹ̀ yìí. àwọn ló sọ. ilẹ̀kùn ayọ̀ tó ta báwọn tì lọ́wọ́lọ́wọ́ olúwa ti ṣe. ní ìwòyí ọ̀la ní ìwòyí ọ̀la mo máa wà lórí afẹ́fẹ́ lọ sí Germany bẹ́ẹ̀ ni mi ò tún fẹ́ dá yín bẹ́ẹ̀ rọ́lọ́ ṣẹ̀wárí um, títí mo ń sọ fún yín kò ju pé um, àwọn èèyàn tó máa ra àwọn nǹkan tó wà nílé yẹn properties yẹn wọ́n máa wá so ìkan wáyé pé máa ráyàn táwọn gbé nǹkan jáde gbé nǹkan wọlé mo ti ń tà wọ́n díẹ̀ díẹ̀ ah. mo fi ń re owó jọ fáwọn kankan ni tẹ́yìn náà bá wà ní interest wọ́n ní kó báyìí pé mi ò sọ fún yín ẹ lè interest mo pẹ́ yín ẹ máa yá outplate mi ó wà fún títà aláyé jẹ̀nẹ́tọ̀ yẹn náà nìyẹn títà ló wà fún tẹ́ ẹ bá rówó ẹ̀mẹ́ mi ní kẹ́ fún mi lówó o torí mo mọ̀ yín ẹ máa lẹ́yìn ìdáwó fún mi ní travel sí o ẹ wá ra nǹkan lọ́wọ́ mi ní ní reduced price owó tí o kẹjà rà lọ. ẹ ẹ dàgbọn ẹ àmọ́ tá a fi sẹ̀rẹ̀ ni ọmọ gẹ́fẹ̀ndì tí máa wọ wá tó ní bùtù mi ò mọ̀ bóyá o fẹ́ ta òun náà. Ah, ah, kí ló tó máa ṣe báyìí lọ. mo fẹ́ rà ni. èèyàn ti ń ta létí ń ta jẹnẹrétọ̀ yọ ọ́tọ̀ náà. Ah, mo fẹ́ rà ni o kò tó kásàkadì ní ìfọ̀lówó ní zinc gẹ̀ẹ́sì not come tomorrow. so ti gbọ́. ká ní kò ṣe pé mo mọ̀ ló tẹ̀ ti wá ni ìbáná yín sílẹ̀. wà á wà á má ti lọ wà á wà á dákun ṣé bí gbogbo ìrìnàjò tó fẹ́ rìn ọmọ adé saki bẹ̀. saki bo north side ni n lọ. ẹ ká sọ ibẹ̀ o ọjọ́ kò bẹ̀rẹ̀ o sọ ọ̀yà sokoto ẹ ká sọ o. ẹ pẹ̀lẹ́ ẹ lẹ ẹ kálẹ̀ bèrè o. ẹ wo a máa fẹ́ rẹ́ǹtì lé ni. a fẹ́ gbalé. ẹ̀yin mi ò lẹ ẹ fẹ́ gbalé. èmi fẹ́ gbalé lọ́tọ̀ òun náà fẹ́ gbalé lọ́tọ̀ ṣùgbọ́n rẹ̀ ni wá ẹ wọ eh, yàrá pọ̀ hàn ah, yàrá mẹ́rìnlá ní bẹ́ẹ̀ àmọ́ yàrá tó fẹ́ káàsì bá yàrá mẹ́fà ni bẹ́ẹ̀ ṣe owó kànga mẹ́mẹ́ nínú yàrá kọ̀ọ̀kan kànga kọ̀ọ̀kan ni ẹ kàn máa bọ́bẹ̀ lẹ́ẹ̀mọ́ bá mi. bẹ́ẹ̀ni ẹ àti wípé ìkéde pàtàkì tẹ ẹsẹ wọn fún sẹẹrí yàrá kan lọ́dọ̀ tí a ń bí kì í ṣe tọwọn ju ẹgbẹ̀rún mẹ́rin ni ìyóò ní four thousand naira ibi sì ní kántíkà ẹ̀yìn kínní ni òun torí pé bàbá ló ní ilé. ẹ wo wo wo wo sẹẹrí tó wó léwu ẹ mọ̀ sí wàhálà lórí ẹ owó kántíkà àtòwò agreement ló ṣe pàtàkì òun lẹ́sàn-án wo kátìkà fún èmi lẹ́sàn wo agreement fún torí bàbá méjèèjì ló nílé so ti yé yín nísìnyìí. lẹ́yìn sí jọ ẹgbàá three five lọ́wọ́ wa. ọgbà ọgbà ọgbà ẹ kó wa ẹ owó kátìkà tẹ́ fún nine five èmi ẹ fẹ́ mi five owó agreement. ẹ sọ wà ẹ kó wa àgbàjáre ẹyẹkùn làwọn àwọn èkó wò àti agirimẹ́ǹtì àti ẹgẹ́ẹ̀tì ẹjọ́ tó lọ igba twenty thousand lọ́wọ́ wa. ẹ kó wa ẹ kó wa. ẹ kó wa àtúngbà twenty ẹ̀já sànù ojú ní lójú sànù àwọn ibi tó ma ti àná lédè ẹ kó wa ẹ kó wá torí ẹnìkan fẹ́ gba yàrá tẹ́lẹ̀ kọ́mọ́dé bá fi rẹ́ǹtì. owó tí ń bẹ bí yóò pé ẹjọ́ atm la fẹ́ lọ fi gba yòókù tí ó fi pé. èlò lọ gbowó kún báǹkì ni. ẹ bá wà gbọ́dọ̀ lọ gbowó lọ gbowó oje mo ti ẹ̀ pálárù ìjẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní tọ́jú ilé òun nílẹ̀ tó. hello wow woman before go dey ring you no go pick am. ah na wa. Hello, eh, eh. Yeah, you keep your phone. Is there silence? Hmm. I they wait, I they wait, I beg, I don not possible, me, I, you, eh, eh. Oh, yeah, they come, they come, they come. Okay, okay. Eh? Eh? Eh? Who be this? Come, come, come, come, come. Come. Come here. You no sabi gree person. I ase. shey na be greet ibi tortis carry make I say you no be a person. Uh, where where you go wey carry this dey enter my who are you. who are you two? yes. Uh-uh. Eh. who two they find. who who are they find for my house. yes where you sit that sef. you pay money for it yes. yes. Well, welcome. What, what be this talk? You know what they talk?

you be fool baba baba you don't go they don't go work oh. you don't go work i go wait for una to come una go talk him. no I there o. me Like láíláyé eh, me i go paint this room and i go enter na here i go sleep. I ah, enter where. ah. he say you wan enter. come come come i say you whine you whine. hey hey. you don't go enter this house o. i go enter. i say you don't go enter. i go enter na here i talk you. who talk you go enter. enter where. i go enter. Huh? me i go enter oh. you wan fight me mi àgọ́ enter this house. sí mi o. àṣàdùn àgọ́ I go mẹ́rin. ọ̀rẹ́ rẹ̀ kò sí àṣà wàhálà. mọ́mí àgọ́ enter. pọ̀ máa bẹ́ẹ̀ lọ́gá ọ̀sán náà kùtù. wọ́n sọ kò dé aláìsàn yìí this people wọ́n for things prison lifetime. nonsense people see them that one kind like he put for all year that one wash plate oh, he carry with the pot he drop am there ground dem not sweep una wan kill me una no i I don fit die jesus Nana na go die o. Oh. everywhere dirty. mama no worry I get good news for all of una. Before una go kill me, oh, e go hard Oh, Me, I not go die in Jesus name. Who say me that I go die? Yeah, worry, worry. ah una do una landlord Ah na me too well o. Oh. o no be small abeg go for everything is well o. Oh. kò sí wàhálà. Oh, nothing. ah this one na big stranger o ẹ̀hìn eh, oya come make we sit down. ó ti dáa bí tá a dúró iná. àní ìdá ti wọlé nǹkan tí a bá wá kò tẹ́ ẹ ṣe nǹkan tá a lè pẹ́ rárá hmm. nítorí tá a bá kú òǹbí àtúnyìn náà bòmí tí a fẹ́ lọ. ẹ eh, nǹkan tó ṣẹlẹ̀ ni pé gbogbo aná mọ nǹkan tó ṣẹlẹ̀ sínú àdúgbò lẹ́nujọ́ mẹ́ta yìí pé transformer ti ní fault. ooo ẹ̀ẹ́dẹ́gbẹ́sọ̀ eh, wà yẹ́ràn before mo gbọ́ ọ̀nà ẹ mọ̀ mọ̀ àánú. àdẹ̀lẹ̀ lajúlẹ̀ ká máa wò ìdí nìyẹn tí a fi sọ pé kí ilé kọ̀ọ̀kan kó dá five five thousand gbogbo ilé tó kù ti wá dá ṣùgbọ́n àwọn ètò tí a fẹ́ ṣe lórí ọ̀rọ̀ náà náà ló ní a fi ní kí a wá sọ́dọ̀ yín àmọ́ pé yín ò tí ì sanwó so kò ń ṣe nǹkan tó le ẹ wọlé kí ẹ bá a kó five thousand jáde káwa máa lọ. ẹ ẹ ya wọrí. ẹ bàbá yẹlò. five thousand ẹ wọnú ilé ẹ kó so. kẹ́ ẹ máa wo gbogbo ìlú ìkọ̀sẹ́ni tí ò tí san five five thousand títí ẹ̀ ilé yín nìkan ló kù tẹ́ ẹni tí ọ̀bá ti san a máa gé náà ni kódà èmi kìíní ni màá gun òpó tí mò lọ rí náà wọn bọ́lẹ̀. you no dey hear wetin dey talk after dem go say na man man you be man like this ah. you no be man make i tell you you no be man o oh. because if una two if una be man say una be man una come meet me now come o oh. the five thousand easy i go bring am come outside for this house come give you like that ah. make una dey hear me o. Oh you na see this my channel dem dem dey hold me money so i don remove three years two years inside i don remove am so na my generator be this if una cut am e don shake me you saw this my ten ant before dem wan frustrate my life i don talk am more na put dem for darkness everyone uh, eh. e eh, no concern me. Yeah, uh -huh. who dey talk. wetin happen again. why you no wan pay dem the money wey you collect from our hand. which money. for the light na you don collect all this money for our hand you tell us and then we contribute the money we carry and give you five k why you no wan pay again. You are very stupid. What do you tell me? Ah! You don't know what you know. Eh, that's all, mom. Eh? Ah, my brother is stupid. Bá ṣe stupid. Come back stupid back. Bó ṣe mama gisi. Ẹ wo bẹ́ẹ̀ ṣe wà bẹ́ẹ̀. Ẹ wo ẹ̀rẹ́ náà lọ́dà bí road safety. Bá ṣe I bẹ́ẹ̀ àti sanwó náà wọn. Ẹ gbé owó náà ẹ náà one. God the peer. Ṣáàjọ mama lọ èpo jẹnẹrétọ̀ rẹ̀. Yes. Ìjọba fẹ́ yọ̀ fẹ́lẹ́ fẹ́ jẹnẹrétọ̀. Wo wo wo wo ìyàwó rí. Sórí gbogbo nǹkan tó ń sọ yẹn látẹ̀kọ́ kò kàn wá o. Ah. Ah, gbogbo nǹkan tó ń ṣe tẹ́lẹ̀ nìyẹn tó yẹ pé o tiẹ̀ fẹ́ lọ síwájú àdúgbò rárá tí nǹkan bá ṣẹlẹ̀ a máa sọ pé ká ṣe nǹkan báyìí ìwọ ni màá máa dorí ẹ̀ kodò a máa ní rárá ni tẹ́sán kọ́kọ́ fún ẹ gbogbo agídí tó ń ṣe yẹn tó kọ̀ kágídí borí bíi fáwọn yìí bò kò ká wá o. bẹ́ẹ̀ni. o sílẹ̀ wọlé rárá tó máa máa kàn bragado tó máa máa yarí tó máa máa ṣe nǹkan kan o ti gbọ́ o gbọ́dọ̀ san owó yìí tó o bá ti san owó yìí tí a ṣe máa gé náà ni ìyẹn ti sọ yẹn. if una wan cut am eh make una cut the light push up the threat na me na go dey threat una see me for there people wey be money na no dey get here make una cut am no wahala. ó tún wá yá wa sọ pé owó owó ilé pẹ̀lú owó iná kí ló papọ̀ pẹ̀lú ẹ̀. you know say brother be una dey come and una don go finish make i tell you if una dey travel you no go know say your people dey for my my worry go worry yoruba people dey feed us na free give me this land my husband fire we are we are one. What are you telling me? Mo ẹ eh. jẹ́ màá lọ. Màmá gé ni. Ah, a ní ìgbà pọ̀jà fẹ́ máa bóun sọ rárá. Màmá gé ni. Kí fẹ́ máa bẹ sọ? A máa yọ náà lẹ̀ ní kó máa ra pẹtrol kó máa tàn jẹ yẹn tó. A máa gé ni. Bàbá tà. A lò fún àwọn ìlú ara fún wa. Báyìí báyìí, ẹni bẹ́ẹ̀ lọ sí. Àwọn tí wọ́n jẹ nǹkan ó ti náwó jẹ owó akábí kó. Báyìí báyìí, ẹ kọ́ sí ẹ̀. Ọkọ̀ kọ́ sí ẹ̀. Ọkọ̀ sí ẹ̀. Wọ́n náà fọ́nà beer wey carry How many times I go tell you for dis house make you no dey call me Ẹ̀rọ again? My name na Alẹ́rọ̀, you no dey hear? Oh, sorry anero ah ẹ wo ẹ eh, sorry e get something wey dey body my mind e dey body me wey be say bí mo bí ṣe máa béèrè ẹ eh, now azumi like i want to comot and i no want to use leg you know make person wan comot how person can travel as i wan travel now like say i wan travel how i go take travel. <laughs> see me see trouble ìyá mi ti padà kẹran mẹ́rù all the jargons wey you just talk wey you land now na only dragon i understand wetin happen. okay now ẹja tún gbégbá ara wá it's like <coughs> from here now láti gbé mi fẹ́ fẹ́ sẹ́rìn mi kàn fẹ́ lọ láti gbé sísàlẹ̀ bí ìṣe fẹ́ pọ̀n <laughs> àwọn tó pọ̀n láti pọ̀n ìná kéèyàn pọ̀n sẹ́yìn ènìyàn kẹ́dẹ̀ gbẹ́ni wà travel. if you wan back you no go your village go tell your mama make e back you which one be my own. ah odindi yẹsẹ bute Yes, iye sẹ́kù tí wọ́n dárúkọ yẹn Eh, see, see. sorry i just like your <laughs> you know your <laughs> you know your bible. Eh? This house don spoil o. See this thing, this yeye material. When my mama sef carry this thing come this house, you go say. So as you see me now, this thing sef dey hungry you sef, you wan chop inside. In fact, I wan. I dey talk, you see dey talk. You wan hug me? You no know me? Mama worry pikin, eh, oh, I let rock any other uh, pikin na counterfeit no ah ah mama alero why carry this kind thing come this house see let this be your first and last so this thing sef dey hungry you you wan chop inside abi no be so yes e dey hungry you you wan chop yes. no be your size if you dey find your own level go i no know where una go get una sef but if i come back if my mama never quit you na me go use this man yansh kill you last night. Eh. even na the yansh dey enter your eyes na the yansh dey enter your eyes na the go kill you next generation. ọtí ah! Please give me calm down now. kí tiẹ̀ ní reason tó fi máa sọ pé kí n má gbẹ̀dílé kí n má gbẹ̀dílé kí ni reason. There is no any big reason ṣé bí wọn náà ń wo ilé wa nìyẹn lọ́ọ̀kan yẹn drop me down here now. alẹ́ rọrùn mi ò kí ń ṣọmọ kékeré náà kí ni nǹkan tó fi kí n fẹ́ jẹ́ kí n what is the reason i want to know. see there is no any big deal behind this reason the thing is that this is my house street wari. you are lying tell me the truth. okay Mommy, ọ̀hún. Um, ìmọ̀ bí mo ṣe máa explain mú mi ò fẹ́rí mi àti ẹ papọ̀ ni. And what is your decision? I don't have any final decision on this. You know I love you. I just know that with time things will get better sì wà ń lédè kí n bọ́lẹ̀. It's Are you angry? I'm not. Okay. má ti ń sọ̀rọ̀ wá tí màá gbọ́ dèdè ẹ̀ ẹ̀ ń sọ fún drop me drop me after all ilé wa lòun ò lọ́ọ̀kan yẹn mo ti délé tán. Ah. tiẹ̀ wá rò àwọn náà rí bá ṣe wá bí lọ́jọ́ sunday orí pé rúwẹ̀ ẹ̀ dà ọjọ́ sunday kan la máa mú wá òkè wo ni wo ni bá mi wá mi máa mú wá síbí máa fi sí ìyá ẹ̀ lórí sórí tó bá lè sanwó pẹ́ẹ́rẹ́ ó yẹ kó mọ̀ pé a ti gbówó nìyẹn and again hmm, a máa jápa ni o sọkọ tẹ́mi fẹ́ kó ṣe nísìnyí pé kó cooperate kó má lọ jábọ́ má lọ sọ̀rọ̀ anyhow ṣòro wo tó gate tó ń wò yẹn gan-an ní dúró san ṣé ó sọ pé orí ìyá òun tí ò péye orí yẹn máa padà pé at last. kí ni mo fẹ́ sọ bọ nǹkan tèmi kọ́ fún mi pé ó dé fún pé kí ni máa work out. kò ṣe ní work ó máa work out ta. ọgbọ́n jìbìtì lélẹ́yìí o. ọgbọ́n jìbìtì. wọ́n bá lọ fún ọlọ́pàá wà wá káàkiri. ọgbọ́n jìbìtì báwo náà ọlọ́pàá bìtì báwo àwọn ọlọ́pàá máa wà ókè. bí o ṣe wà yín náà wọ́n ò rí nǹkan tó ṣe fún ẹ ṣé kò ń ṣọgbọ́n jìbìtì náà ló lò fún ẹ ṣé mo mọ̀ pé kọ́ńtù ta wà yìí ò lè lẹ́rìbọ̀dì ẹni tílẹ̀ bá mọ́ bàbá òun ni bàrá o. ó wá ń sọ pé kinní kan ṣóun náà ṣóun ò kí ń ṣolè ni ṣóun ò lo jìbìtì fún wọn ni nígbà tí wọn wá ń ṣọ́ọ̀bù lórí burúkú tó lóun ó pùn yẹn tó bẹ̀rẹ̀ sí náà ń ṣe ọmọ ọ̀dọ̀ tó ń ṣiṣẹ́ bíi elephant tó ń fún ẹ lówó mosquito. ìkàlẹ̀ everybody náà ó lè lẹ́ everybody tó bá ti lè san owó yẹn tán báyìí fifteen thousand la fẹ́ gbàdúrà owó yẹn lọ́wọ́ ẹ kò sí wàhálà bá tó bẹ fẹ́ ṣe ọmọ tó bá kọ́ nílé tí ò bá gbé ẹ̀kọ́ ní ìta náà ti máa kọ́ ìyá ẹ̀wà. òun ọjà kẹ́tì èkó ìlú ìlú tó ti tó àwọn ọ̀rẹ́ ìlú náà ti ìpínlẹ̀ Ògùn ti wá gbé. ẹ má bínú ẹ ká sàn ẹ jọ ìyàwó rí ni mò ń béèrè woman tó ní compound yìí. iye wọrí èmi máa ní bọ́dì níbẹ̀ o ṣé nǹkan kọjá lọ ní tèmi. ẹ ẹ mọ many body níbí. dínú ẹni bọ̀. mi ò gbọ́ nǹkan tẹ́ ń sọ ok ẹ mi pé ẹ ń kọjá lọ ni. ok ẹ̀yin ò wọ ẹ̀ sí ládùúgbò yìí. àtọ. ẹ̀yin ò sí ládùúgbò. o ní woman yìí máa wá gbà mí lọ́wọ́. lọ. àgbà òsì àgbà mi ah! ní orí wọ́bọ̀ ṣe rí ah, ah, ṣọ́ọ̀bù ṣe yín ni kí ni pírọ́blẹ̀mù yín náà. kí ló ṣe ẹ̀yin àti bàbá ìkú tó di pé ẹ da bí nǹkan tó dà sí wọn. a máa dà fún yín o. see this useless man gbogbo obìnrin tó wà ní kọ́ńpáàdì pátápátá lọ ti rí ìwé wọn. irọ́ ni ìwé òun bí serious serious gan. i will slap you sit it ó ń yọjú gbogbo ẹ̀ tó bá ti. so madam madam abeg eh, ṣe eh. including my wife too. i don't know you reach out go ask your wife. ee Chineke. èmi èmi tó wá pé àwọn fáfá gẹ̀ tí mo wá gbé wọnú ilé lọ́sàn-án tó wá pé lálẹ́ náà mi ṣé gbogbo wọn ló ń yọjú wò. ẹ dábò èèyàn mélòó wà ní ìlànà ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ confam ni. I watch this thing for your head you go, you go forget say na here e dey. Ah. ẹ dábò ẹ jọ ojú mi ń kọ́ náà. ẹ má fọwọ́ kàn wọ́n o ẹ dàpọ̀ ẹgẹ̀ sáyé làwọn ní àbọ̀rùn. na so dey dey do tutu you don dey do. no touch am o torí bó ṣe wà yìí ojú wọn bó ṣe wà yẹn ó ti dágbére fún wọn kò sọ̀rọ̀ mọ́. ọ̀parun náà fi ń lé adẹ́tẹ̀ kúrò nílùú ẹ lọ lọ ilé wọn jáde kúrò nílùú. àkàn udc na. ẹ free. oya oya oya ready everybody go see you for this village say na rubbish wey you dey do. your life don dey. go go go go go. Yeah. Yeah. Yeah. Yeah. Yeah. Hmm. woman yẹn máa fi and then tó bá fẹ́ ọmọ yẹn wọ́n kún tà náà bọ̀ gbóró lọ fún fẹ́yàn tó wẹ̀ nígbà tí mi máa ń sọ fún mi mi kì í gba ṣì tì rárá rárá máa ní kó má fọ ọmọ I love this girl. I love her so much. Okay. wàá nìkan sọ ní ìṣòro. I don't know. I'm confused. You don't need to be confused. Ah, mo kò pé ká lọ So what lè mọ decision. far na only me dey shop na where you dey eh for where okay i don't see una dey come. Eh, ṣèyí farabalẹ̀ ó máa tó dé ìwọ ló ló máa kọ́ ọ̀sẹ̀ a máa ṣe bí obìnrin. alẹ́ rọ̀ kí ló máa ṣẹlẹ̀ sọ́rọ̀ ìfẹ́ wa báyìí you see the way things have they go me sef no understand and me, ò lè will be òbí fine alẹ́rọ̀ kò ní kó kọ̀rọ̀ sáwọn Bible ẹ lẹ́nu báìbù gan fi díẹ̀ múlẹ̀ wípé ọmọ kò gbọ́dọ̀ tàpá sí àwọn òbí ẹ̀ torí bí ìṣẹ̀yìn ṣe wà yẹn kò gẹ́ẹ̀ta rẹ̀ rárá o torí ẹ̀ mo ṣe ní wa si síbí báyìí àbí ká ṣe kinní kan bóyá kí ṣèyí fún ẹ lóyún. ẹ eh? ẹ eh? tó bá fún ẹ lóyún mọ́mí ò ní lè ṣe kankan. hey wetin you dey talk look at you see mama alaye no go even gree say wetin belle for this issue abeg no bring dat one come o and shey sef know say i love am eh he lost for me now. Eh, the same thing náà ló ṣe sọ kí ni nǹkan tó fẹ́ kó ṣẹlẹ̀ gangan ṣé ọ̀rọ̀ ìfẹ́ wa ti dé end of the road ni. babe try to understand me you know i love you as well. same thing náà ló ṣe sọ a ní kí ló fẹ́ ká ṣe <laughs> ṣọ́rọ̀ ìfẹ́ wa ti end of the road ni. with times now. ó ti yé mi o le padà sí shop. èmi nìkan come wá ń shop i should have said i should go with you guys. ó ti bá mi sọ ká i will call you now. lẹ́rọ̀ ẹ̀rọ dànù. ẹsẹ̀ bìtẹ o magọ ẹsẹ̀ bìtẹ magọ nígbà tá a ṣe sọ̀rọ̀ bí n ṣe wáyé máa ọ̀ ṣàbù gan o ká ní èmi tí mọ̀ fọ wàhálà wà ní iléèwé ni èyẹ kí n wá gbá ilé béèrè èyẹ kí n wá gbá ilé béèrè. ẹ ti bìtẹ o sórí inú wàhálà lówó ń gbé inú wàhálà gẹ́gẹ́ lówó ló sọ̀kalẹ̀ sí sórí inú lẹ́yìn lọ́lọ́run ti bá wa ṣe láfi kó lọ tàwa náà wọn náà dún nílé lórí. sọmọ fọlọ wo yẹn fà ní sọ̀rọ̀ ẹjọ́ náà náà jọ jẹ́ ká wò ìlera bá má gbà tí ìṣe ilé ní wàhálà ni wọn náà wò dédé wàhálà wọn àkọmísí àwọn kan kọ́ sọ̀rọ̀ jọgán yọgán kọ́ sọ̀rọ̀ sí mi lẹ́nu. ẹsẹ̀ ìbùté ẹsẹ̀ sórí gbogbo ohun tó sọ wò kì í sara rẹ̀ inú ilé yìí inú ilé dáadáa ni bí mi mọ́ ṣé wà wí mam observe mam observe gan o. kí lọ náà. ìyá ìyá ìyá wọrí ìyá ìmánájẹ. ah yes yóò dá alájẹ ẹ tèmi tèmi ẹnu rẹ ni wọn ti máa gbọ́ rádaràda onímọ̀rànmọ̀ràn ni ọ bóòlù sì mọ̀ pé yóò dá alájẹ. ṣe bẹ́ẹ̀ ni mọ ojú ojú àwọn láti mọ bẹ́ẹ̀ ni. já lọ bí ta fẹ́ lọ jọ yàrá lájẹ yóò lájẹ obìnrin mọ̀rànmọ̀ràn rẹ ni já lọ jọ. hello see e like say God wan punish you God wan punish you. àṣẹ bẹ́ẹ̀ give me my money àbọ̀lọ́ burúkú lẹ́lẹ́yìn ni no give my money i no wan hear anything o oh. me i no hear anything na my money money na i need money. if i call na war you go know say blood eh e thick pass water yes o oh. na me dey take you dey take me dey play na god go punish that your mouth wey you take dey talk na god go punish that your mouth abolo olórí burúkú nìyẹn olori buruku. E, Very stupid woman be. Okay. No worry. Hey. <laughs> Okay. Fílẹ̀ fún ìyá mi barika. Eh. Wo sí eh, I, dey, I hear I get stranger like you now yes eh, make I na me get my money me go call you back ma pe e. jẹ́ kí n dá lóhùn all of una na the same I go call you no worry I dey come useless people I dey come ilé fún ìyá mi alálùbáríkà ìyá mi olóríire màmá kí ló ṣẹlẹ̀ abeg o kí la gbọ́ báyìí. you wan come curse me again ṣé ọmọ kan ti bú mi ní ṣọ́ọ̀bù lọ́jọ́ yẹn tó ti yẹ̀yẹ́ mi tó ti ó ti ṣe you wan curse me again àbí ó ti kọ́ ẹ̀kọ́. ìyá mi mo ti bẹ̀yìn náà àwọn ah, sì ní kẹ́ má bínú mi ò mọ́mọ́ ẹ̀yin náà mọ̀ pé àgbà tí ò bá bínú lọ́mọ ẹ̀ pọ̀. àṣẹdá parẹ́ ibùmọ̀ máa sọ mi ò gbówó yẹn o máa scatter so I máa understand. Ah, màámi ẹ má bínú ṣé tẹ̀rí nǹkan tí mo bá wálé ni múta jérò ni olóhùn ọ̀rọ̀ owó ló bá dé sí i inú ṣe na mọ́ni. ọ̀rọ̀ bá ti dọ̀rọ̀ owó báyìí ẹ jẹ́ ká fìjàlẹ̀ ẹ̀ náà tí yóò lè jà á fi ọbí kí ọlọ́run. ẹ adeyé adetọ́ka ọ̀rọ̀ owó adeyé owó náà ni awo la wá wá ó yá. màámi nǹkan tó hmm? ṣẹlẹ̀ ni pé see i know say you you, get business orientation shey ah. you understand hmm. as i dey like this i no dey proud i no dey proud at hmm. all i be i be better pikin bàbá mi lówó bàbá mi lówó gan ó tẹ̀ ṣe mí láàánú fún ọ̀pọ̀ ti kú ni ṣùgbọ́n hmm. tí bàbá mi wá kú ó wá fún mi property kan wọ́n á wò pé property yẹn láti jọ ìyá àwọn tó kàn take care wọn ò take care dáadáa wọ́n pé okay i should be business person you get business orientation <laughs> i come be like say ah ìyàwó rí tí ìyàwó rí bá dẹ̀ lọ ra bíi hmm. ìyàwó rí lè sọ bíi di di agbole kan like àdúgbò kan because the complex big eh. how mm. many shop you call am wey dey there how many. be like say na like thirty-five shops wey dey there. jesus thirty-five na dey on top. more than that so you just all the people wey dey there ẹ kò máa lé wọn jáde máa lé wọn jáde máa gbé You èèyàn ti yín síbẹ̀ kò yẹ yí. as i like you reach eh. i fit dash you but mo kàn broke lọ́wọ́ yìí. Eh, this weekend i know you you no go fit dash me you like money. if i wan sell am gangan gan ká ní mo fẹ́ tà ni fara Eh. oyè ẹ̀ máa ní kó lọ mú bí abi thirty million abi abi abi abi fifty million wá bọ̀ nítorí pé you be my person mm-hmm. i fit give you for six million ó kàn máa dàbí pé mo dá àṣìṣe náà ni. me sef i like am bẹ́ẹ̀ wá gbọ́ eh, like that eh, thirty shop now you know say this one na big money matter wey involve every money <laughs> person have to start well well o oh. ẹ̀rẹ̀ ń bà mí gan. you no suppose fear me yes, make um, we fear God make both of us fear God no fear mm-hmm. me. but mm, i go first go view the place ṣé you understand tí bá débẹ̀ tí bá ti rí tí mo rí pé what that money wey cost o go come negotiate ṣé you dey get am i no fit negotiate anything now but me i dey fear you o. ẹ ọ̀yá mi máa fọ ọlọ́run ọlọ́run hmm. if you see yourself, ẹ eh, hmm. ìwọ kó máa mọ pé ó wà lẹ ẹrù ni. ìlú wetin happen ṣé like which day we fit go you understand me i go look am reason to involve money òun wey don big i fit carry person life so i go ma kọ lọ ma lọ wo ye ma wo i go know wetin i go take hustle for the money no worry. me i don dey think am before say eh, ọjọ́ sunday ló máa wà okay gan. you know say that sunday now eh, dey go delta meeting and ajegule na far place go give me like which time you know say we go fit make am. ah after the meeting kan. around what time e go be. Like like two three. that three na go good you dey hear my pikin three o'clock kò kọ́ go check am. tí wàhálà ìyá mi. Hmm. ìyá mi my pikin. wàhálà kò ní bàjẹ́ fún yín. ṣe láéláé. <laughs> ẹ wọ pé hmm. mi àti yín àti parí jàǹtí lọ́wọ́ ìyá tilẹ̀ pọ̀. ẹ no wahala our five to give you but you uh, no prepare anything you understand eh, no problem i call this bastard. possible na ṣé you know say my papa get money mhm. mi ò kàn kí n pariwo ni because ọmọ ti sọ pé àgbà tó bá lómi nínú òkè ń pariwo sèmi kò máa ń kú temper mi ni ah, steve bàbá mi lówó ah, you know say my papa don die now mm na all this place dey come give me say ah my pikin o oh, hmm. this one na your property mm. i come dey look say okay all these people dem no dey take care of this place very well i know say you like business so i just think say okay mm. we go handle am make i sell am give ah, you. ah my pikin na better thing you do for me o this is that place na bush na. But here na on main road. When I don't do this one, don't they sell my market? Oh! My life don't change. See main road now. Ah! hey, my life don better. Ah! I go buy am. Good Look, idea. I know my picking. Huh? I go buy am. I know. You go buy. Wow. I know say you go buy. You be business person. You get business oriented personnel. You understand? You don't see everywhere. Mm you know wetin happen. you know wetin happen wey i wan tell you now you see this boy wey bring this car eh. he won't come buy this place <gasps> by the fear i say no no no i don't want to give ma eh, eh. i should be my own woman my child lady i go sell you get business ah. wise. you carry this car come no sell am for am i go i don't tell you say na yes my yes no no do you know what i do like i go buy am my agent after i come for here na the money Mola. You understand? So that I will fit use the money. Now better to if my children even years. I buy this place. They go not and not come Lagos come play. Nah, true, For your worry, your worry come Lagos. And now, and now come wetin I dey do. Mm. The, the, the boy they come Now this place they pass so we bí ìlú gbà lọ lẹ́kọ̀ọ́. Ah. Kò sí so the koko be say when you go pay. Eh, my pikin you know wetin happen. My agent now na go call those people come meet me. They will, you understand? No worry for money matter, no fear. You understand? I serious, oh. I mean, I'm oh. not a business matter, and I know him. I'm not gonna. You see the boy you do for me today. Oh, my pikin. You know bagasso? It's fresh fish. We don't open eye like this. Everything just scatter for inside my pot. That's so ewo. Ewo say they shop for that time. I can't do search for you. See, we could just almost all the people wey dey I'm A bang when you miss the sí business the bẹ̀rẹ̀ nìyẹn. You don't. I love for me Love. Come on, thank you but that your friend say mouth dey run no tell am o na secret o you dey hear so. i no go tell am mi le sọ fún yẹn ọjà táwọn wey no jà kò já rárá you know wetin happen make we dey go. Hey, but wetin i wan tell you be say mm. next time no, no come here only you you wan come here uh -uh. tell me first so that we go come together. this pikin you know you dey doubt me ah me i wan dey do like this i don wetin i wan go find na me you go come because if you wan come uh, make i know say na me go bring you come here ma eh. mo ẹ wá síbi má lọ wá lẹ́yìn mi. no i no go come here i know na. ah hey, when money don eh, ready. see my child lady <laughs> see my land lady everything na your own. na level don change. na money mo dey go. dey go. no fear. pikin wey look me finish like this. Eh, ah. Ah. mama mi ah. olówó. dey talk pikin. i don buy am already. see everything I see. I beg you. Let me find buyers come quick, quick, quick as they hot like this, you know. Now sell me I come out. That project, that big one. A big one, I don't make I don't make come for my hand. Mommy, hmm? why won't sell her now? So, let me get her. Whoa. Maybe you get another property for another way. Big project, I did my hand like this, I did so. All my property, I want sell everything together. Tell do this business. Now, so you need money. Oh, if the hot, e hot like this, I need big money. No problem tiwa ní kẹ́yìn sọ pé káwa ta kan káwa dẹ̀ wà báyà sí àwa máa sọ́dọ̀ owó iṣẹ́ tiwa tá a ṣe. lórúkọ jésù. lágbára ọ̀la ẹ máa wọ orí wọn máa rà ẹ fi dá mi wọn máa rà ẹ máa wọ ẹ ṣe gan no problem. kíákíá ni o as e dey hot like this no do am like that. Eh? i wan sell am abi get wàhálà no dey inside. bí báyìí sì sí à everything àbí bára bò dábà ìdúró dábà ìdílé ìṣó dáàgẹ ẹ help me Hmm. Don't call me to mama call The taxi don't come Don't say money dey i make me you understand so na here I need that like to dey oh money na get your money wey dey come money ibo ah hmm oh so if i stand there for why ah i dey tell you no be that. So? Oh. All year like this, my man just dey happy because na God do am no be human being. all those people wey dey here, don collect money for them. hand. Which money? Na don go na me get am. Madam, good afternoon. Hello my dear, how are you? Na you dey? Na me dey here. Na you dey here? Though, well done well done ehn all dis place like madam sorry oh, na me god run for who you dey find find yes you dey you dey yell dis thing now they children Oh, year like this Now me get am o i don't buy everything madam now on a joke Now you get which which place this ah. place Now me get am Now me now me be the owner. you don't know madam Don't buy everything everything and ah, she don't pay for the owner. Uh, buy wetin. buy this complex now. oga okay, bebe ah Don't carry that one come oh. this complex wey be say na cool the boss now, now na him get this place Now, him don come say madam abeg na if na play just stop am you are very stupid that, na for you to say that you will leave this place you are very stupid na maybe see these children no? Oh. hey stand it up Chukudi, Chukudi. chukwudi. e don happen What's oh. wetin happen What's wetin happen. Now, so i sit down inside my shop jejeje eh. this woman can't come okay madam welcome oh. uh -huh, she answer me Eh, who you dey eh. find wetin happen she say na she bought this com ah ah dis ah, complex eh? na she get am. I àti say you don carry your mama come here. which mummy you are very ah. stupid na you be the shuku you go shuku you go shuku shuku anyhow you go shook rubbish comot for here you are very stupid You your beard your beard wey cover your hair. eh mama you come tell me say na you buy here no be get here na my guy get here o. Oh. na drink he dey sell for here sef na him put me for here you are the side drink. Madam. Very stupid woman, but you're not, you're not, you might not get respect at all. Hey, wait, me I come out. Which oga? Which oga? Mommy. Eh? I go call again, maybe I go team up. But blame, but blame the what? See all the children. Leave no, they not reach my pikin. Leave them now. Ah. I know I go do it, I go talk. Nonsense. Call your guy. Ah. ah. Then you know the best way to buy Hey, which kind of This one I joke. Let him call your guy now. You good, you call your guy. I know they are ah. for you. Let him call your guy me. I àṣẹ bí yorùbá yà fún ìjọba. ask me oh. Hey, ẹ don ring now. Hey, Okay. Oh. come see who woman one woman come don dey here o oh. he say na him buy dis complex e dey come eh eh e don dey come. my papa This dey come my papa don dey come this one na full o. wait e don't die today. eh eh no be your mother don't die. see me na. Eh. oga your quality concern me wey dey oga you don tell me mama don die. Eh? What is happening here? Ah, see this woman. He said, "Don't don set this place for am. Eh, shut man. Uh-huh, eh, now see. Um, for your information, uh, I own this complex. No be no be say you don shop for there. Mommy. Madam. So. You know now. I don't know more. Ah, o. Madam. say you buy you say you buy. Mommy buy am o. Ah, you know now before you I buy I don tell you before oh. hmm. And in my ten to twenty years, I'm not having it in my plans that I will sell it. Okay. okay, Ọ̀gá don't ṣé Yorùbá ni? èmi kò gbọ́ yorùbá fáínà. nǹkan náà try láti ṣe wípé wúmà yìí ló ra bíbá ṣe ń gbọ́rọ̀ mi. mo fún yín ní ìṣẹ́jú méjì péré tẹ́ ẹ̀ bá kò ní yìí máa pe ọlọ́pàá sí yín i will get rid of you arrested. ẹ ní òun ṣe yìí. gọ́dọ̀. mọ push. back yourself and ẹ má wọrí. mọ́mí tẹ ẹ ẹ Wake Wake Wake Wake wake Wake up, up, up, up, up, up! family. <laughs> Mama, I even thank God for your life, say you wake up. Why you do something like that? Why you not even inform me at all? Hey, my picking. They blame me. Everybody blame me, go blame Because of why they suffer like this. I said, make okay, make a fit buy so that we can come fast. Now money they take the family. Why you go do something like that? You don't even tell me anything. You just do everything on your own. Mama, you no good now. Eh, That, that's the way they talk, they vex me, oh. I will squeeze your neck, kill you myself. That's what you do for Papa for village. Wey carry your house, we sell am. Na that frustration kill my Papa. Abi no be so? We gon come Lagos again. Only one house wey my Papa build for Lagos again. If you say Papa no build that that, house for Lagos, wetin you want make you come meet here? Now you carry the house again, sell am. Where you want make I go? alone I became money that I didn't find money because of you I not better than you make me the money. Mama mama I became. na this money issue money money money everything na money you go dey blow eye for money money money No, nothing na it spend my life. Ah, Sheyi wey love me wey I suppose to marry you say you no get money you no let me marry person wey I wan marry base base base dangote you no dey find your own square root na person wey high you more than your level na you go dey find na you push you reach here now tell me where i wan go see the place wey we dey live now dem don carry our load comot o na outside our load dey. alára máa gbé solution that complex i no fit leave am more kúkú die ah, alára. mama I love you. Mama. Mama. Village now, we no fit go back to worry. Worry you don't spoil am. We no fit go back to worry. And this day where you sleep, so where they see, money they reach. So where you want make we go? <laughs> Mama, you just spoil my life. Oh, just the way you do me, Mama. You just wicked my life. You wicked Money, money, money go enter your eyes. Too much.